إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أنا الله الله سبحانه وتعالى أترى صلاة ونبي محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ́run tí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ kí tó máa bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wá lọ́kùnrin wa àti lọ́bìnrin ọláìjẹ́kan ti ṣe ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò àwọn ayal qur'an karim níbi tí ọlọ́wọ́n bá ti ń kọ́ wa ní ẹ̀kọ́ nípa oṣù ramadan ayé àti abẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó lọ lọ́dọ̀ ní Quran chapter two surat al-Baqarah verse one eighty three tààtì tó ṣàlàyé one eighty four tó ní alẹ́ tó ní iṣẹ́ ọ̀gbọ́n àmọ́ tẹ̀síwájú lórí one eighty five tààtì gbìyànjú láti mú wá òkun dé one eighty seven. أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا ولا على يريد الله بكم اليسر ولا بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون قال شهر رمضان wọn náà ní ẹ̀rí oṣù rọmọbọ́n tó jẹ́ oṣù kẹsàn-án nígbàmú sí òǹkà ojú ọ̀run oṣù kẹjọ rẹ̀ òun náà lórí kálukú wà là ń bẹ nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìtàkùn ní oṣù ṣàbáyé tí ṣàbáyé bá lọ tán lákòóso ní rọmọbọ́n òun ní oṣù kẹsàn-án lẹ́yìn rọmọbọ́n láti fi oṣù kẹwàá òun náà ní oṣù ṣàwáyé àbẹ̀ ọlọ́run kọlọ kó máa dẹnu ìwà kí kó máa lékún àlàáfíà káwá sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti lórí ìsìláàmù. ṣáàrù ramadan ọlọ́ni ẹ̀rọṣù ramadan àlẹ́bí ìzìlá fún ilé quran inú rẹ̀ ló wọn lọ́wọ́ bá sọ alukur'an kalẹ̀ ìyẹn ní òrùlé kọ́dúrì. àwọn náà mọ̀ pé ìsọ̀kalẹ̀ àkọ́kọ́ ti ń bẹ fún alukur'an inú òru lẹ́yìn láti lè kọjá nìyí kò sì sí òru tó gbòòrò lẹ́yìn láti lè kọjá nìyí àfi ìkan nínú àwọn òru nínú oṣù Ramadan ìgbẹ́ni pé ní Ramadan láàmú ẹni lẹ́yìn láti lè kọjá nìyí nínú ọ̀kan nínú àwọn mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan tọ́lọ̀ sọ fún wa nípa adé lálùkò ọlọ́wọ́n bá ليلة إنا أنزلناه في ليلة القدر ومصر القرآن قال ليلة القدر القدر ونبي كلمة تصفر مما يوم لا يزوم يكور له والله ليلة القدر خير من ألف شهر وليلة القدر قل نريد أجبروا سلاح تنزل الملائكة والروح فيها أو ملك لهم لطلق قوة قوم وفقال إنه ليلة القدر والروح فيها كدا إتجاه أجبا إنه أو ملك اللهم فأجل جبريل ونو فقال سلام هو حتى مطلع الفجر máa máa tọrọ àlàáfíà fún gbogbo wa wọ́n mọ tọrọ ìfẹ́ ọlọ́run lé wa lórí títí kí àlùfáàjà rí kí ó fi là. olóògbé wọn wáyé ní òrùlé láti ọdún ibi ìdásí kan nínú àwọn òru nínú oṣù rọmọdọ́ọ̀nù ni torí ní òru yẹn nìyí ẹ̀rọ ọ̀sọ̀ kùránì kalẹ̀. ọlọ́run bá ní húdà nílá sí wàdàgbìlá sí nílá lè húdà wà lóko kọ́ọ̀nù. ọlọ́run ní ẹ̀rí alukur'an tó ń sọ kalẹ̀ nínú òru lóyìnbó kọ́bírì ọlọ́run ló ṣe ní kíra ìwé ìmọ̀nà fún gbogbo ọmọ ènìyàn ká mọ̀nà ká má dẹni gbẹ́ ká mọ̀nà ká dolé rire látara òfin ọlọ́run òjọ̀ kan àti mímọ́ ọlọ́run tó mọ̀ wá ní lórí ẹran lórí àwọn ètò wa ní ètò ọlọ́dọọdán wa bó láti ṣe ohun tó yẹ ká ṣe bó láti ṣe ṣe kí yẹ ká ṣe kí yẹ ká ṣe. wàbá yìí náà tó ń lọ ìgbéga wa kọ̀ọ̀kan kùránì yìí yóò máa nípa ọ̀nà ọ̀nà láàrin ọ̀nà àti ìgbẹ́. فمن شهد منكم الشهر فليصم ọlọ́lẹ́nikẹ́ni tí oṣù náà bá yọba nínú yín tẹ ẹ bá ti gbọ́ ìkéde látẹnu sọ̀tọ́ọ̀nù mùsùlùmí tó ní wọ́n ti rí oṣù paliyasom ọlọ́ni ẹ̀bẹ̀rẹ̀ sí ní máa gba àwẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdára ọ̀hún ìdáta ọ̀hún tẹ ẹ bá ti rí ìdára àìsàn mọ́rùn-ún tẹ ẹ bá ti rí oṣù ìdára àìsùnmọ́rò ìyàìsùnmọ́ alìlán tẹ́ bá ti rí oṣù pàṣẹwọ́mọ ó ní ẹ̀bẹ̀ lẹ́rẹ̀ kò lè rọrùn fún níkàlù ìwà kárí bẹ́ẹ̀ ni àmọ́ àwọn ìjọba wọ́n ti láwọn elétò lórí ẹ̀ táwọn ọmọ sọ tó bá ti jáde ẹni tó jẹ́ abẹ́rẹ́gbọ́n àwa mùsùlùmí yóò kéde fún wa fún wọn ti rí á àwẹ̀. فمن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى ọ̀nà ni ẹ̀rọ tó bá jáde ní àjò tí a wẹ̀ ọrùn fún láti gbà lórí ìrìn àjò àbẹ́ni tó jẹ́ aláàárẹ̀ tí ò rọrùn fún láti fi ààwẹ̀ fún àìlera tó ń bá yí fàídà tó ní àyáàmì òkàrọ̀ ọlọ́run tó fi ilẹ̀ iye àwọn ọjọ́ tó fi láǹfààní àdínkù ilẹ̀ lẹ́yìn oṣù rọmọbọ́n ọlọ́run ni kó dáa padà kó dáa padà nínú oṣù lẹ́yìn oṣù rọmọbọ́n. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ọlọ́run ní ẹ̀rí àwẹ̀ tó wù fún ilẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìlànà ìrọ̀rùn lòun ọlọ́run gbà lérò fún wa lórí ẹ̀ ìdúpọ̀ ọlọ́run fara àdúgbò ìrọ̀rùn òun náà ni àwọn ẹrù mọ̀bọ́ọ̀l òun jẹ́ gbogbo ọmọnìyàn ìrọ̀rùn ló jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run wa tó kí ní wàlẹ̀ ìgbẹ́ta lẹ́yìn náà ọlọ́run ní káàrí ń pé apé oṣù oṣù rọmọdán èdè tí a gba ìdájì lábàá sílẹ̀ àgbà márùn-ún lábàá lágbàmọ́ àgbà mẹ́ẹ̀ẹ́dógún lábàá lágbàmọ́ àgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lábàlá àgbà mọ́ kò sí tó ìlú ọba fi dáni dúró òun náà ni kí a gbọ́ pé wọ́n ti fi rí oṣù tuntun ní ìfúnṣà wáyé láti fi àwẹ̀ nù àdàdúró láwọn aṣọ ní lọ́kejì. ànájọ́lẹ̀ tó mọ lè rán yẹ pé ó ní ẹgbẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ ẹ bá ti rọ́ṣù wọ àfihàn lè rún yẹ kí kẹ́ ẹ sì dánú àwẹ̀ gbígbà dúró kẹ́ ẹ sọdún ìfúnná àwẹ̀ tẹ́ ẹ bá ti rí oṣù ṣe á pe pípe rẹ̀ ó lè jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n òun náà ní twenty nine àbí kó jẹ́ ọgbọ̀n wọ́n máa ní wọ́n lóṣù tọ̀ oṣù ó pé twenty nine tí wọ́n bá rí á fi ẹyọ kan kún níbi pé ọgbọ̀n láti máa bá lọ nìyẹn jẹ̀mọ́ mùsùlùmí. وَلَتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ọlọ́ni ń tọ̀ bí ẹ bá ti wá rí oṣù ṣàwáì tó jẹ́ kẹwàá ẹ̀sìn ìgbàwẹ̀ tán ẹ̀wà aṣọ́dún ní ọjọ́ àkọ́kọ́ rẹ̀ ìyẹn ọdún ìtúná rẹ̀ táà máa ń ṣe ní ìjàmbá abẹ́lọ́hùn ọlọ́run tó kọ́ yẹ ká ṣe ẹ̀mí gbígbà náà lọ. ọlọ́run rẹ̀ kò tẹ̀sí ńlá lọ́ni ká lọ sínú eid fún wọn ọlọ́run ká ṣàfọ̀mọ́ fún wọn ọlọ́run ká gbọ́ wọn ọlọ́run ọba tó bí wàlà ánà tẹ̀síkúrú ọlọ́run ní tá bá ṣe léyìí á di ẹni tó fi ẹ̀mí ìmoore ọlọ́run ẹrú ẹrú ọlọ́run tó mọ̀ pẹ́ bí tó mọ̀ pẹ́ dá. Inú ẹ̀ àwọn òfin ẹ̀sìn ìlànà sọ fún wa nínú àyà yìí. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ọlọ́run wọ́n ìdá sáàlẹ́ka ìbáàbí ọlọ́run gbogbo àtúgbà tí ẹrú òun ọlọ́run bá wá bèèrè lọ́wọ́ rẹ̀ ànábì sọlọ́láhùn àlejò fẹ́lẹ̀ àní nípò òun ọlọ́run fa ìlú kọ̀ọ̀rọ̀ ìdúró dáwọ̀ tẹ̀dá ìdá dáhàn ọlọ́run máa sọ fún wọn fa ẹni kọrí ọlọ́run ló wọn ọlọ́run ọba nìyí kọrí ìbò ló wọn ọlọ́run ọba tí ó súnmọ́ gbogbo tó dání nísúnmọ́ nínà tó ṣe ìsúnmù súnmọ́ bíbẹ rẹ̀ tó ṣe ọlọ́run ọlọ́run máa ń lókè ara sí arahmanu alali arsi istawa ọlọ́run ló ń bẹ lókè ara sí o àmọ́ ìmọ̀ ọlọ́run ló rọ kẹta gbogbo wa ọlọ́run súnmọ́ wa ní mímọ̀ ní mímọ̀ rẹ̀ kò sí tọ́lọ́wọ́n bá dá tọ́lọ́wọ́n gbọ́n fẹ̀ gbogbo ibi tí ibi tó yẹ kó wà kódà kó wà nínú ètò tí wọ́n tuntun wọ́n tuntun wọ́n tuntun wọ́n tuntun wọ́n tuntun gbogbo ìtaka ló yẹ ọlọ́gbọ̀n dà. fa ìmì kọ́rìb ọlọ́run súnmọ́ wa bẹ́ẹ̀ ni àti gbangba ni àti kọ̀rọ̀ ni à ń rò ni à ń sọ ni láàrin àwa méjì ni jama kò tún gbèsè ilẹ̀ ká jẹ́ oníkálukú wa à ń bẹ lábẹ́ fúnni lábẹ́ mímọ̀ sí ọlọ́run ọlọ́run alamtara ọlọ́run wa muhammad sallallahu alayhi wa sallam alamtara ó mọ ní anna allaha ya alamu máa fi samawati wa máa fi ardu kọ̀ọ̀kan ni wọn náà bá nímọ̀ nípa ẹ̀ máa yà fún mi ní méjì wa tẹ̀lẹ́ta ìlà wa ọdún ìhùn nǹkan ò ní máa jẹ́ mẹ́ta kí mímọ̀ ọlọ́run mọ̀ sí kẹrin. ولا خمسة إلا هو صادقهم nǹkan ò ní máa jẹ́ márùn-ún àti tí mímọ̀ ọlọ́run tó jẹ́ ìkẹfà wàlá adìnà mi tẹ́lẹ̀ dáríkà wàlá àpàrọ̀ ilẹ̀ òwúwà máa hù àìlànà kánù ọlọ́run ni wọn ò lè kéré ثم ينبيهم ما عملوا يوم القيامه ọlọ́run ló máa fún ẹnìkọ̀ọ̀kan nílò ìdánìkọ̀ọ̀kan ṣe tó bá dọjá lọ́sì náà ẹnu lọ́wọ́ àbí tó lè ṣe àlín òun ọlọ́run ọba àdúgbò pátá lòun ọlọ́run nílò níbẹ̀. owó ló ń bẹ nínú ááyà yìí láti mọ̀ pé ẹlòmíràn mọ̀ ọlọ́run ọlọ́run tó ń rárá kò sí kọ̀kọ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ wa àmọ́ kò sí tí ọmọ ènìyàn yóò dáwọ́ lé tí ó ṣe tí ó rò tí ó sọ tí ó gbọ́ jàmọ́ kódà ní táà ní sọ táà ní gbọ́ táà ní mọ̀ táà ní rò gbogbo ìpátá nínú mímọ̀ sí ọlọ́run ọba ni ìdílé dára tẹ̀dá yìí dáadáa ni ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá pe òun ọlọ́run tó ké pe òun ọlọ́run ní ìképe kíni ìkọ́ ọlọ́run ìyìn ọlọ́run ọlọ́run ló gba yíyí lọ́wọ́ rẹ̀ òun ó gba ògbóni lọ́wọ́ rẹ̀ àdẹ́ni tó ń pe ọlọ́run tó ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run lórí ó sì lè e lọ àmọ́ ò fáwọn tẹ́bí bó o ní wọ̀nyí yóò mú ní òbí mọ́jọ́ méje mẹ́mẹ́rin wọ̀nyí tẹ̀jú ìlú ni ọlọ́run àlẹ́gbọ̀n sọ fún wọn kó o tó jẹ́ pé wọn káwọn jẹ́rẹ̀ ọ̀pọ̀ náà ó ń pẹ́ ẹyin wọn kí wọ́n ṣe ń tó wọn náà ń fẹ́ náà kí ni kan náà kí wọ́n ní imáni kan nígbàgbọ́ kan jura wọn lẹ̀ fọlọ́run kan gba ìsìláàmù lódìdí kan má gbà láàbọ̀ kan gba ìsìláàmù ní gbangba ní kọ̀kọ̀ kan má gbà ń ní gbangba nìkan láì fi kọ̀kọ̀ ńbẹ̀ kan má gbà ń kọ̀kọ̀ láì fi gbàgbà ńbẹ̀ ọlọ́run la aláhùn yẹ ṣùgbọ́n ọlọ́run tó bá ṣe eléyìí wọ́n á jẹ ní ìgbàdàn wọ́n á di eléyìí ẹ̀dá lẹ́yìn náà. قال الله سبحانه وتعالى أحل لكم ليلة الصيام الرفق إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم أنكم كنتم تختالون أنفسكم فتاب عليكم فتاب عليكم وعفى عنكم فالآن باشرون وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل ولا تباشروهن وأنتم واقفون في المساجد تلك حدود الله تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله لهم يتقون طلب الله سبحانه وتعالى قال من أحل لكم هو الله ورسل يتقوى fún gbogbo bá lé ilé gbogbo lọ́kọ̀lọ́kọ̀ ọlọ́run ló láàrin àwa àtàwọn ìyàwó wa yóò lẹ́ta síyà nígbà bá ti sínú tán tóun ti wọ̀ tá a ti sínú òun ṣe lẹ́tọ̀ọ́ tó nìkan náà adájú pé nǹkan yìí ọlọ́run ti ṣe léèwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wá ti lẹ́tọ̀ọ́ kò ní pé ìpìlẹ̀ gbogbo nǹkan oní ni àfi tọ́lọ̀ bá ti léèwọ̀ tòtọ́lọ̀ bá wọn sọ fún ẹ pé nǹkan yìí mo ṣe ní ẹ̀tọ́ fún yín adájọ́ pé tọ́ nǹkan ni kì í ṣe ẹ̀tọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ̀mọ́ òun náà ni arọ́fàkù ilẹ̀ ẹni ká ikùn rọ́fàkù òun ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó láàrin bàbá àti ìyá wọ́n bára wọn ṣeré lọ́kọláya ọlọ́run ló ń ṣe lẹ́tọ̀ọ́ torí pé àwọn ọmọ mọ̀mù tí ti lọ nínú ìgbẹ̀rẹ̀ onídìnà sọ́ra àwẹ̀ wọn láti ìgbà tí òòrùn bá ti wọ̀ títí ìjọ kejì tó ń jọ kejì èdè wọ̀ òun ni nǹkan òyìnbó bí àwẹ̀. tọ́ àwọn mùsùlùmí àwọn náà wá gbà gẹ́gẹ́ bí òfin lọ́dọ̀ ọlọ́run pé nígbà bá ti gba àwẹ̀ àdásí pé alẹ́ lára àwẹ̀ ni àwọn obìnrin wọn ẹ fẹ́ àfi kí ẹ má sùn wípé o sùn ó wá jí à ó láǹfààní ó láǹfààní sí ìyàwó rẹ mọ́ ọlọ́ni àá òwò náà ti sílẹ̀ fún yín kì í ṣe é wọ̀ pé a gbọ́dọ̀ láti pọ̀pọ̀ láwọn ìyàwó wa ó túmọ̀ sí bá a bá ti fi ọ̀sán dáwẹ̀ a tún mọ̀ fi alẹ́ rẹ̀ a mọ̀ fi gbà wẹ̀ tó jẹ̀ dá sí pé ìbálòpọ̀ olóyin tọ́lọ́wọ́n ọba tó ṣe léèwọ̀ lálẹ́ jẹ̀mọ́ ọlọ́wà tù wálẹ̀ أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم ولو سلك فيه لالي آوي يبالك ولا نيات يوي هن لباس لكم وأنتم لباس لهم ألا نرى يقول لباس لباس لم تدعوا هنا نيات شرطية ما هو لباس هذا اللباس لباس نيجيري لباس سعودي libaasu kuweeti kuweeti libaasu kọtọlù aṣọ́nà tó bá wọn libaasu lakun ọlọ́run ní òun na libaasu lakun wà á ń tẹ́ libaasu lakun ọlọ́run ní ẹ̀rọ àwọn ìyàwó yìí a aṣọ ni wọ́n jẹ́ fún yín káìmọ̀ wọ̀ wọ́n ẹ̀yin náà sì jáde fún wọn káwọn náà mọ̀ wọ̀ yìí a mọ̀ sí ara wa wa a nílò lọ́ọ̀hùn. أنكم كنتم تختانون أنفسكم ọlọ́run ní wọn náà tún mọ̀ nígbà náà ti ṣe léwọ̀ fún pé ẹ gbọ́dọ̀ báwọn ìyàwó ilé pọ̀ lálẹ́ àwẹ̀ àwọn míì ni ń yọ ọ́ ṣe ọmọ mi wọ́n ṣe à látara ìrìnàjò kódà dúró à ẹ̀rù ìlú ìjọ ti darí àwọn kọ̀ọ̀kan máa ń yọ ọ́ ṣe nínú wọn wọ́n máa ń yọ ọ́ ṣe kóńtùm táxà náà ẹ máa ń jàǹbá ẹ̀mí ara yín ọlọ́run lóun mọ̀ pé ń jàǹbá ẹ̀mí ara yín títẹ̀ yí ọdún látara pé òfin ọlọ́run ẹ̀ pamọ́ pàtàkì àlẹ́kùn wàá bá ọlọ́run lè bẹ́ẹ̀ yín láti òun kẹ́ yín jẹ̀mọ́. فالآن باشروهن وابتغوا كتب الله لكم ọlọ́run لا yìí lọ bá a àwọn ìyàwó yín ẹ máa lásìkò pẹ̀lú wọn nígbà ẹ bá ti túnu tẹ ti sínú ẹ̀yìn ẹni gbogbo alẹ́ ẹ̀yìn ẹni gbogbo òru ẹ̀ṣọ́rẹ́ kẹfì wá oore tọ́lọ́wọ́n ọba tó kọ mẹ́yìn méjèèjì nínú oore ìkùn orí ọmọ ọkùnrin ní obìnrin ní ọlọ́ni ẹ wá tó túmọ̀ sí pé nípínlẹ̀ ọlọ́run ṣe ní ìwọ̀ fún wọn nínú wa yá ọlọ́run wa ti lẹ́dọ̀ọ́ nígbà ọlọ́run tó lẹ́tọ̀ọ́ tó ṣe léwọ̀ fún wọn nìyí ọlọ́run tí àwọn kankan nínú wọn nìyí wọn ò rí òfin yẹn pamọ́ òfin ni wọn ò rí pamọ́ ọlọ́run sì nà ọlọ́run amú wọn fún yẹ ọlọ́run apárẹ́ nígbà máa ń pè ní kíni tá a máa ń pè ní nẹ́fù tá a máa ń pè yẹn nìyẹn nínú ẹ̀kọ́ ìmọ̀ àlùkùránì nẹ́fù a máa tẹ̀lé tó dá sí pé ọlọ́run ó fi ọ̀rọ̀ rẹ̀ tó sọ. So, nísìnyí tó fi pa ọ̀rọ̀ rẹ̀ tó sọ tẹ́lẹ̀ bí ìparẹ́ àwọn kan ní ara a sọ́nà lè ti bá nǹkan èyí ló kàn jẹ́ ìgbẹ́ lọ́lọ́ yàtọ̀ àlù mẹ́rẹ̀ ṣá tọ̀dọ̀ ìjọba wu ọlọ́run ní máa di bẹ́ẹ̀ ni ìjọba wu ọlọ́run ní máa di ọlọ́run máa nẹ́ńsà mi ní ayé ti máa nẹ́ńsà mi ní ayé ti àwọn náà ti yà náà ti di xeyìrì mi nìyà. àwọn ọmọ mi tún yà ọlọ́run náà mọ̀dá bí kò sí àyà kan tó máa parẹ́ èyí tó ní eré lòun ìmú wa àbí kó lẹ́jọ́ èdè rẹ̀ lọ́wọ́ ìmú wa. àmàlà wọn sí àwọn tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ta súnà tá ànábì tó mọ̀ ní rárá àyà kan fàkan rẹ̀ kò sí náà lọ kán máa sùn máwọn ìyàwó wọn lálẹ́ àwẹ̀ lọ́lọ́run fi dáríjì wọn àbí bọ́lá ọba ọba ṣe gan léèwọ̀ bí ẹ̀ bá ṣe ìdókòó lẹ́tọ̀ọ́ onídìbò ẹ̀ tọrọ dáríjì bẹ́ẹ̀ sì ni ọlọ́run náà nígbà bóun dáríjì wa lórí ẹ̀ tó bá ṣe nǹkan ní ẹ̀jọ́ fún wa àmọ́ tó bá ṣe nǹkan léèwọ̀ bọ́lá ọba ṣe nǹkan léèwọ̀ fún wa táwọn àmọ́ léèwọ̀ téèyàn kọlu ìgbà yẹn ni ìyẹn tó gbẹ lọ́sẹ̀ táàmù abẹ lọ́hùn tó gba títí bá wa táàfì mọ ọdọ kan kọ́lọ̀ tó kó tí bá wa ìgbà yẹn ṣe eléyìí ó tọ́ka yìí pé áyà kan a máa pa ìkan rẹ bẹ́ẹ̀ ni nínú áyà kan a máa rí gbà mí ohun tí ọlọ́run parẹ́ àti tó fi parẹ́ nínú áyà kan. a lè rí tọ́lọ̀ ń parí pẹ́sí àyà míì láti lọ rí tọ́lọ̀ fi parí. àmọ́ wá bẹ́ẹ̀ iná ló kùrọ̀ hàn ewé lé ìtọ́lọ̀ ń parí àti tó fi parí àyà kan ló wà. àpẹẹrẹ ń bẹ nínú sọ́ọ̀tù bọ́kọ̀rọ̀ náà òdodo ìdá òun bá ti ṣe yẹn fún kíkú bá kú máa yín ìdá hajjọ́rọ̀ adákùnrin lè in tẹ́lẹ̀ta fẹ́rẹ̀ lè wá síyá lèdè wá lè dúró lè àkọ̀rọ̀bí kákọ̀ ní alàlẹ́ mọ̀tẹ́fẹ́ ọlọ́run nítọ̀ tẹ́ ẹ bá ṣe wà sí yàtàlẹ̀ fún àwọn òbí àti àwọn ọmọdébùn ìfọ̀rọ̀ yẹn tẹ̀lé olórí ó ti jọ́rọ̀ yẹn fún yín ayé àkànnì tọ̀ tí wọ́n lọ gbọ́dọ̀ tó parẹ́ ọlọ́run apárẹ́ nínú àwọn ayé àdé ìtọ́sílẹ̀sà onípe gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ní yóò dogun wa àyẹ̀kún ṣe wà sí àyẹ̀kún ní ìbùkún ẹni tí ó dogun bá a fẹ́ bá a kọ̀ yóò wù wá yóò wù wá àti ká má ti kú nígbà bá ti kú ó lẹ́tọ̀ọ́ tó gùn wa àwọn ta ló ń tọ̀ wọn kùránì yẹn lẹ̀ náà wọn ìran mẹ́ta ni wọ́n àwọn tá a tara wọn jáde àwọn tá a tara wọn jáde. òun náà làwọn òbí ìrẹ́lẹ́kejì òun làwọn tó ń tara wa jáde òun náà làwọn ọmọ ìrẹ́lẹ́kẹta òun náà làwọn ń pè ní àwáàfí òun làwọn ẹ̀gbọ́n àbúrò yálà ẹ̀gbọ́n wa àbúrò wa ẹ̀gbọ́n baba àbúrò baba ẹ̀gbọ́n ìyá àbúrò ìyá ẹ̀hẹ́n àwọn yìí náà ń ní àwáàfí òtún kòró àwáàfí àwọn tó ń tara wa jáde àwọn tó ń tara wa jáde kọ sílẹ̀ ìkótọ̀ nígbà bá ti kú o ẹgbẹ́ mi sábẹ́ mi lé ẹ dákun ẹ bá ń fún onímọ̀tò ní ara kò lè lọ bẹ́ẹ̀ nínú ìsìn ọlọ́ kò lè lọ torí pé ń bẹ nínú àwọn tó dogún wọ́n pin ìjọba kan ìjọ ẹ̀pin ìpín tó bá kan tó bá kan ní owó ilé lọ ṣùgbọ́n inú àyàtà mú alákòókò ní kẹ́lù kọ́ra ẹ̀ nìyí tọ́lọ́ bá ń sọ wípé ká ṣe wàsíyà fún òbí òkè sóbi ó tún gba wàsíyà ni níbi ìgbẹ́ náà dé gbogbo a mọ̀ pé àwọn ayé àti oníká fún òbí ní ogún ó ti pa ayé àti oníká fún òbí ní wíìlì káfọ́ wà síyà ó ti parẹ́ àpẹẹrẹ wa pọ̀ náà lùkùrá ní dáadáa dáadáa inú ẹ̀ ẹ̀kọ́ nù súnà ká wọn ò tún gbọdọ̀ sí ìsúnmọ́ àwọn ìyàwó wọn ọlọ́run ti lé ọ̀bẹ́ torí ẹ̀ àwọn tó ti máa sọ wípé àwọn tó ti máa sọ wípé kò sí súnà súnà owó pé àwọn tó ti máa ṣe kí wọ́n ṣe tó súnà owó ní jàmá súnà rẹ̀ jẹ́ ká mọ eléyìí ṣòrí sókè ọ̀rọ̀ ọlọ́run bá ní òun ọlọ́run ti yọ̀ǹda wa. ká súnmọ́ àwọn ìyàwó wa nígbà tí a bá ti sínú tá a ti túnú tán torí pé bí ẹ bá ń gba àwẹ̀ lára tá a gbọ́dọ̀ jìnà sí tóra pé ẹ̀tọ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ń gbà bá sọ pé à ń gba àwẹ̀ a gbọ́dọ̀ dán wò òun ni ìmọ̀ọ́mọ̀ jẹ ìmọ̀ọ́mọ̀ mu àti ìmọ̀ọ́mọ̀ bá ìyàwó lòpọ̀ àtàwọn nǹkan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí máa ba àwẹ̀ ẹgbẹ́ ọlọ́run pẹ̀lú ẹ̀ẹ́nà bá ṣòro hóòmù ọlọ́run nítọ̀ òun náà ti yọ̀ǹda yín àwọn ìyàwó yín ọlọ́run ní ẹ̀sùn mọ́ wọn lálẹ́ àwẹ̀ tẹ́ ẹ bá ti ṣírun tán torí ẹ̀ èyí inú fẹ́dọ̀ kó máa máa báyàwó ẹ̀ lòpọ̀ lọ́sàn àwẹ̀ bí ẹ bá dán o àwẹ̀ rẹ ti bàjẹ́ òun gba àwẹ̀ lọ́kọ òun gba àwẹ̀ láyà ọkọ wa mú òun àtìyàwó wájọ láṣepọ̀ àmì ọjọ́ tí ó ń ọjọ́ ni tí wọ́n láṣepọ̀ ni kò sí pé wọn láwẹ̀ mọ́ wọn ò tún lẹ́tọ̀ọ́ àti jẹ láti lo wọ́n mọ̀ gbàwẹ̀ tó hàn sí ìdálẹ́ wọ́n wàá dá ọjọ́ ń padà lẹ́yìn àwẹ̀ lẹ́yìn náà wọ́n tún wá sí ìtaràn ọ̀nà mẹ́ta ló ń bẹ lọ́nà òun ọ̀dẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ òun náà la lè sá wọn á kó wọn sáà fi sí lọ torí pé kò lẹ́tọ̀ wọ́n ti dá sí òun wọn ní jẹ wọn ní mu wọn àti ní bára wọn lásìkò wọn wọn kọ̀ra dúró nù ní lẹ́yìn ìgbà tó bára wọn lásìkò wọn wọn fi bàwẹ̀ jẹ́ ìdí àwọn ará tó ti já ajá lè jẹun àfa ẹ lè jẹun ẹ lè jẹ ẹ lè mu ó dáa ti gbọ́ ìbára ti bàjẹ́ ọlọ́run darí jù wá tó wà láwàá sí báyìí ní ọdún tí a tún lè ṣeré sí i nǹkan tí wọ́n ní òun lè jẹ́ òun lè wú ó sì ń tá wàá kóra dúró tá tó fi di alẹ́ ó pọ́n oṣù rọ̀mọ̀dánì ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì kẹrí ọjọ́ tí wọ́n bàjẹ́ òun ọjọ́ òun tí wọ́n túmọ́ra wọn lọ́sàn-án wọ̀ yẹn lẹ́yìn rọ̀mọ̀dánì wọ́n dà padà odi méjì ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá ti tí wọ́n pè ní kàfárọ̀ kàfárọ̀ ni pé arákùnrin kan bá rà ní sọlọ́láhùn alẹ́ ní nínú ramadan náà ni ó ní ya Rasulullah oníwò jíjẹ́ ọlọ́run aláàkùtù mo ti sọ ní ibú mo mà ti dègbé mo mà ti parun anabi sallallahu alayhi wa sallam ó ní wà má ahlaka kí ni tó pẹ́ẹ́rù alákùnrin ni wà kọ́ àti wà láà ìmúra kí ní ahàrẹ ramadan mo mà báyàwó mi ṣe rí lọ́sàn-án rẹ̀ mọ́ ni anabi ìṣègùn ọ tẹ́lẹ̀ ìmọ̀ àtẹ́lẹ̀ ẹ́ ìṣerúnú wá ṣe láti ṣe sùúrù nítorí ọjà ẹ̀ṣẹ̀ ńlá onídóde. Àlejò wọn sọ fún Sọlọ́láhùn Alẹ́sọ̀lẹ̀. Ó ní Alfẹ́bù rọ̀kọ̀bẹ́tẹ̀ tó ìṣèpè wá tó ní ẹrú tó àtúlẹ̀ tó ìbàlẹ̀ náà jẹ́ ìtara fún tó ṣe òní dáa. Àlejò Sọlọ́láhùn Alẹ́sọ̀lẹ̀ tún dé هل تستطيع أن تصوم شهرين متتابعين؟ tó lè gba àwọn oṣù méjì lera wọn bá ń fẹ́ jù lẹ́yìn ọmọdáàní láì ní ṣe ní onílà olóhùn lágbára ànábì sọ̀rọ̀ lọ́wọ́ fún látún bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀. àìtẹ̀tẹ̀tẹ̀ ǹdó oníkápá àtúntì iná títí iná mẹsìnà kó bọ́ aláìní ọgọ́ta kó fún wọn lóúnjẹ dé òkan kó fún wọn jẹ ó ní náà òun tó lágbára ànágbé ti pàtì sọ̀rọ̀ lọ́wọ́ wa ni wọ́n sọ̀rọ̀ ànágbé ó sọ̀rọ̀ mọ́ kò pẹ́ kó jìnnà àwọn kan wá gbé ẹ̀bùn wọn fànà bí oúnjẹ tó pọ̀ ànágbé wa ni à arákùnrin tó wá lẹ́ẹ̀kan yìí tó dáràn tó lòun ní kápá àti bọ́lá yìí ní níbo wà kó wá gbóúnjẹ yìí kó fi bọ́lá yìí kọ́lá eré ni yìí alábìnrin àgbo lọ́fi bọ́lá yìí lọ́fi fi sára ó ní à. wa ni tí ẹnìkan bẹ tó ya olùsì tó wù nínú mọ̀dínà yìí òun ni the poorest man nínú mọ̀dínà yìí àlejò fún sí ẹni gbé ah, ọ̀rọ̀ rẹ ó ń fẹ́ gbèrú tó kò fẹ́ jọ lóòótọ́ ẹ ọ̀rọ̀ tó gbèrú lọ náà ni pé bí ẹ bá báyàwó rẹ lò án ó ń tàn yóò ṣe ìtanràn bá ṣàlàyé síwájú náà rábù. ọlọ́ni ẹ láǹfààní láti máa jẹ láti alẹ́ ẹgbẹ́ tó bá wù ú nínú dọ́là ní ká jẹ. Adájú pé àláǹfààní láti jẹ lọ́sàn-án. Ààyè yìí ó ń tọ́ka fún wa lórí ìnáwó àfihù afẹ́yì. Mo kù láti sọ àwọn kan tí máa ń bá rẹ̀ gbé. Ìjọba ń bá ti ní àlè ìtura rẹ̀. Adájú pé àlè ìtura rẹ̀ ọ̀sán nítorí sọ pé a lè ṣe lálẹ́ a lè ṣe lọ́kàn olùtúmọ̀ rẹ̀ yẹn ní pé tí wọ́n bá wẹ̀ jẹ́ ni ọlọ́ni falẹ̀ hàn bá sọ̀rọ̀ wọn alẹ́ ẹ̀sùn àwọn ìyàwó yìí àtàkùn òkè tá a bá ń gbà rẹ̀ lọ́sàn èèwọ̀ ni wọ́n ti rọ́bù wọ́n kúlù ẹ̀jẹ̀ lálẹ́ òkè ẹ̀sán àgbọ̀dọ̀ wọ́n ti rọ́bù a lè lálẹ́ lọ́sùn tá a bá ń gbà rẹ̀ a lè pípẹ́ lẹ́tà bá lè mú a lè jẹ lọ́sàn-án ni ọlọ́run òní tó ká jẹ lálẹ́ mú pé tá a lè ṣe lọ́sàn-án nígbà tá a ń jáwèé tẹ̀mọ́ tí máa ń bá òwe jẹ́ ọlọ́run wá sí ilé ìtọ́ fún wa padà lálẹ́ adájọ́ àwọn nǹkan nì òun ni tá a máa ń pè ní lára àwọn ọ̀nà wá tóbi àfẹ́hùn tí máa ń bá òwe jẹ́ òun náà nìyẹn ọlọ́ni ẹ máa jẹ ẹ máa mú àtàyà tàbáyánà làkúrú lọ́kọ́ìtìlẹ̀ abúyádù nílẹ̀ lọ́kọ́ìtìlẹ̀ aṣọ́ọ̀nù ẹ̀fọ́dù títí kí alọ́kọ́ìtìlẹ̀ abúyádù tọ́mọ́ni kọ́ìtì òun ni thread okùn kẹ́tìlá abia black thread tí ó fi tẹ́sílè differentiate láàrin black thread àti white thread. Bẹ̀rẹ̀ ètò ìdánwò ń sọ gangan èyí tí ó kù. Ìdánwò ń sọ òun náà ni yíyọ àlùfájàrí òdodo òun mọ́ funfun ó sì dèdè white thread. Òun mọ́ yọ kúrò níbi dúdú òru tóun ti dèdè black thread àlùfáàdàrí tuntun ó jáde látara ìdúdú ooru nígbà yà ìsọkalẹ̀ ara àwọn sàádé mélòó kan tẹ́ẹ̀kì táwọn gbọ́yé ni pé ó kéré òwú gbẹgbẹ ọlọ́run jọ àwọn wà mú òwú dúdú àtòwú funfun wọn á fi kéré kílò wọn mọ̀ wá jẹun mọ̀ wú wọn mọ̀ jẹun mọ̀ wú wọn mọ̀ jẹun mọ̀ wú wọn mọ̀ wá jẹun lọ títí ìgbà tó bá tó lè yí pé ah funfun eléyìí kí ni eléyìí ìgbà yẹn wọn dà wọ́n dúró báwọn ṣe máa jẹun tí wọ́n rìn dáhùn bẹ́ẹ̀ ní ìsìn ọ̀rẹ́ bẹ́ẹ̀ kọ́ ah, náà sọ òun náà ni yíyọ àlùfájà rí kéèké kẹ́ẹ̀lì differentiate láàrin àwọ̀ dúdú àti àwọ̀ funfun bẹ́ẹ̀ sọ fún yìí àbí láàrin òwú dúdú àti sọ fún òun. tuntun ìgbèrè yìí àwẹ̀ ó bẹ̀rẹ̀ nígbà tí àlùfájà rí bá ti là lọ́ni àmọ́ kó tó là a lè ṣe tó wà nínú tọ́lọ̀ yàn dá wákàtí fún máa tí mo sì yá mọ́ ilẹ̀ lẹ́yìn àmọ́ wá gbà rẹ̀ tí ó fi di lẹ́yìn tí ó fi di alẹ́ òun nígbà tí òòrùn bá ti wọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní tí òòrùn bá ti wọ̀ tí òòrùn bá yọ níbí tó tún wọ̀ níbí òòrùn yọ níbí ó sì wọ̀ níbí pẹ̀lú ìgbèrú gba ẹ̀gbà rẹ̀ wọ́n ti tó nu. Irú ẹ̀ ìgbà tí alẹ́ tó bẹ̀rẹ̀ òun náà nìyẹn ìgbà tó rí bẹ̀rẹ̀ òun nìyẹn lẹ́yìn náà. Wọ́n ní wàlá tó bá ṣe ní hún wa á ń tún máa ti kó lọ fílmù káàdì. Ó ní ẹ̀ bọ̀rọ̀ súnmọ́ àwọn ìyàwó yìí tẹ́ ẹ bá ṣe ìtìkáàfù mọ́tíláṣí. Ìtìkáàfù òun ni kíyàn dúró bá ṣe kínú ara mọ́gírìbì tán ká tó kí ṣáì bí ẹ̀ bá ní lámì ẹ̀ pé á ah, jẹ́sìn lọ dúró fún mọ́kíláṣí lẹ́yìn tó fẹ́ jẹ́sìn fọ́ náà láti díẹ̀ láàrin mọ́tò ìkíta wà láàyè ti káàpù lóṣù èyí ti káàpù kò bá jà sàn kò bá jà àárọ̀ kò bá jẹ́ rẹ̀lẹ́ kò bá jalẹ́ kò bá jẹ́ òru dandan ni kó jẹ́nu mọ́síláṣí dandan ni kálá ní ẹ̀gbọ́n anẹ́gbẹ́sùn fọlọ́ ọ̀hún ṣẹ́jọ́ ẹgbẹ́ ah, jẹ́ lọ dúró mọ́síláṣí kí n sùn tí ẹ̀ bá wá nẹjú mọ́síláṣí ọlọ́run jẹ́ ìsìkáàfù kèéfì káà ìjọsìn ni oníká kóra dúró sínú ìkan nínú àwọn ilé olúwa dájú tó ń jọsìn fún ọlọ́run ní àsìkò ìyàmú eléyìí náà kì í sọ̀rọ̀ yàn kèéfì káà kì í sọ̀rọ̀ yàn mustahabu ni kódà súnmọ́tò mọ́àkàrà ànábì máa ń ṣe tó bá ti di òru mẹ́wàá gbẹ̀yìn oṣù rọmọbọ́ọ̀rù ànábì máa ń ṣe àmọ́ tí wọ́n bá tó ṣe ìwé orúkọ náà tó ṣe ìjẹ́jẹ́ fọlọ́run tó ìwọ ọlọ́run mo fẹ́ ṣe ìtìkáàfù fún ọlọ́run tó bá búra bẹ́ẹ̀ sí ọlọ́run máa ṣe ìtìkáàfù ní ọjọ́ báyìí fọlọ́run a eléyìí ni ó ti dọ̀rọ̀ yàn tó yìnbá ṣe wọ́n ṣe ìtaràn awọ ẹrú tó sílẹ̀ àbí kó bọ́ aláìní mẹ́wàá àbí kó fọ́láìní mẹ́wàá ní aṣọ àbí kó gbà àwọn ẹgbẹ́ mẹ́ta tó fi ṣe ìtaràn lé torí fúnra rẹ̀ ló làbọ̀ rẹ̀ lọ́rùn ọlọ́run sì lábọ̀ lọ́rùn. káàbà wá sí eighty thirty àyè láti ṣe lọ́yà yìí. tàbá ṣe eighty káàfù àyè ní àsìkò pẹ̀lú pẹ̀lú ìyàwó àbá ṣe eighty káàfù èyí máa ba eighty káàfù jẹ́. so ẹ̀kọ́ mi ò náà ní eighty káàfù. ọ̀rọ̀ ìtìrìkà fún dúdú náà fálá àtẹkùrọ̀ fún ha ọlọ́run bí àwọn ilé ní ààlà ọ̀wọ́ ọlọ́run tá a gbọ́dọ̀ súnmọ́ dípò páàkù sínú ẹ̀ kàdáàrí pẹ́yìn bá yí lónìí ọ̀hún ẹ̀yẹ́ tíjú lónìí náà ọlọ́run bí ọlọ́run ti máa ń ṣe àlàyé àwọn àmì ìwọ ọlọ́run fún àwọn ènìyàn lélẹ́yìn làálàkùn yẹ̀tẹ̀kùn kọ́mọ ènìyàn kọ́ lè lè fáyà ọlọ́run kọ́ lè lè níbẹ̀ ọlọ́run kọ́ bá lè pèsè ọlọ́run ọba mọ́ torí ẹ̀ olóògbé ìgbẹ̀yìn áyà tọ́lá ti kọ́ ẹlẹ́kọ̀ọ́ nípa oṣù rọ̀mọ̀dán abẹ́lọ́ba aláàfin aláàfin wa tààlẹ́ kó sàlékún àgbọ̀yé fún wa rọ̀mọ̀dán náà náà ló fi oṣù bí ẹ̀mí oníkàlùkù wa ká má fi àárẹ̀ lo ìgbà ká má fi àìní ká má fi lùgbà nínú oṣù rọ̀mọ̀dán àlékún email àlékún arísìkì àlékún àlàáfíà òun náà ti kọ́ lọ́kùnrin ọlọ́run wípé wọ́n ní wọ́n rí oṣù látọ̀dọ̀ sùtọ́ọ̀nù gbogbo mùsùlùmí nàìjíríà jàmá lọ́kùnrin lóbìnrin wọ́n kóra bí kò bẹ̀rẹ̀ àwẹ̀ eléyìí tó ń bá tó ń bẹ́ẹ̀ ńlá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam àbẹ̀lẹ̀ ọ̀kọ́nà kó dẹ́nu wá sí ọ̀pọ̀lọpọ̀ ramadan náà láyé ọ̀dàlá hawlá wàlá kú wàtà ilà bìbá wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbatihi wa wala. sọ̀rọ̀ wata bá ní ìbéèrè kan àbí kejì aláǹfààní ká gba àwọn ìbéèrè wa àti